àti àwọn àti àwọn sọ̀hábà rẹ̀ tó bá ń sàwọn tó kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam jẹ́ bẹ̀rẹ̀ kíyàmá ọlọ́run sàwà mọ́ wọn o bàbá àti ìyá wa mọ́yọ̀ wọn lẹ̀ bí ìkẹ́ o àwọn ọmọ wa mọ́yọ̀ wọn lẹ̀ bí ìkẹ́ rẹ̀ àwọn aya wa mọ́yọ̀ wọn lẹ̀ bí àwọn tó jẹ́ pé tèmi ọlọ́run ló sún papọ̀ láyé tí wọ́n fi nífẹ̀ẹ́ ara wọn wọ́n wá ń fi mílíọ̀nù bára wọn ṣeré wọ́n fi táúsẹ̀nsì bára wọn ṣeré wọ́n fi àmánà sọ́dọ̀ ara wọn wọ́n sì jọ ń ṣe papọ̀ wọ́n wá tán lórí dáadáa yẹ wọ́n máa bọ̀ lónìí udhilluhum liyawma fi dhilli yawma la dhilla illa dhilli lónìí abẹ́ àríàṣẹ́ ìrìn ọlọ́run ọba òjí tí ó sẹ́yìn ìgbà ìgbàmọ́ abẹ́ kí ni ó arúṣù ọlọ́run ọba ìtì ọlọ́run ọba

nínú tọ́lọ ń dá kò sí tọ́fẹ̀ tó tí ó bá ní kẹ́kẹ́ tík nínú tọ́lọ ń dá kò sí tó tíkì tó ṣe mọ̀ pé ibi tá lọ nọwọ́ sí un ó ju anybody lọ àfi kárí láti bẹ̀ subhanallah wa bihamdi adada khalqi warda nafsi wa zimata wa midada àwọ̀mbọ̀ jẹmọ́ra ọlọ́n ní gbogbo nǹkan adá zaujain méjì méjì ibẹ̀ náà ni orí ire ti jáde àtorí ibú gbogbo ìṣẹ̀lẹ̀ pátá ẹ̀nà ọmọ láti ìbẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ dí ìparí rẹ̀ méjì náà ni tí ó jáde ń olórí rí ọjáde bí ìṣẹ̀lẹ̀ olórí ibú ọjáde mẹ́ bọ́kọ àti ìyàwó kọra wọn àwọn ní ó ní pọ́blẹ́mù tààrà wọn lọ́tọ̀ ṣùgbọ́n ní gbogbo ẹn tí ó gbọ̀ sí bí ẹsẹ kí n tọ́fà díjà kókó rẹ̀ lọ́nà ogun ẹ̀tàkọ́wátá lọ́mọ kí ni o ṣùgbọ́n tó ń ti bẹ́ àwọn kọwọ́ sórí rẹ̀ ń bẹ̀ akọ́lẹ̀ kí ni o tọ́ bá dí àfà lọ́jẹ̀bí ọmọ kí o rẹ̀ ara wọn tí wọ́n ma tó sọ fáàfá wípé ẹ̀yìn lẹ́ ra mara olórí àwá ti mọ̀tẹ́ lórí burúkú ni torí pé wọ́n ń wá ìyọ̀nú àfáhùn fún táwọn fẹ́ lu àfáfùn wọ́n sì tọ́ ma kí ó ni lórí ọ̀bá sẹlẹ̀ ní olóòrùn pọ̀ fẹ́ kú lọ́dọ̀ wọn ẹgbà náà bí ti ẹ̀nà ṣe bóbi gbogbo ní ìrìnàmọ́ fún yunifásitì ẹgbì ọmọ wà mí ni ẹ̀rọ bí ẹ wípé ta lé sí wọn ìbágbé no ẹtù ẹtù gbogbo bẹ́ẹ̀ sí lè túsù gbésàlẹ̀ kòkòtò wàláhì ẹ má fẹ́ fi ẹ̀gbin yí ìsìlámù yọ́ bàrẹ̀ lẹ́ni tí wọ́n ti bọnú sọ́kèwé rákò jẹ̀mọ́ ìyàtọ̀ sáàmbẹ̀lá ni ẹntọ́ jẹ́ rẹ̀ ẹntọ́ jásíbo àtẹni tí wọ́n sóòkì sínú sọ́kèwé so mo ń bi ọ̀kan nínú àwọn brọ́à lérè sọ́jà ni wọ́n ọ̀gá tún ni wọ́n mo ní kí ló fà á tẹ́yìn sọ́jà fi máa fi yà jẹyàn tí ìyàtẹ́ máa fi jẹyàn máa takùlà káyàwó aráàlú wọ́n bú ẹni wọ́n stars wa láàmú ká tó fi yà ń jẹ́ pé bóò ló ṣe lè jìyà tí ò ní kúmọ lọ́wọ́ kò ní kúmọ lọ́wọ́ èyí tó wá fúyẹ́dù ìlàwà sẹ́sẹ̀ tí wọ́n fi ilẹ̀ tán láàrin wákàtí kan kò lè dá dìde. wọ́n wá sọ ìdí tí erí bẹ́ẹ̀ wọ́n ní wọ́n kó àwọn lọ́sẹ̀ tẹ́rì kan lọ jagun sí nǹkan kan àwọn tó wá kú lógun bí ìjọ karùn-ún jọ kẹfà àwọn táwọn ń bọ̀ lẹ́yìn lọ́jọ́ àti sáré lọ wájú àwọn wá ń bọ̀ òórùn ti bẹ́ẹ̀ ọ̀dà táwọn yẹn ti rùn wọ́n bá ń fọwọ́ bomú ọ̀gá ń wá kó gbó wọn bí 15 ní ẹbí 18 ní wọ́n wá kó apàsì baraksi wọ́n wá ń sí ọfà tí ń bẹ lórí sọ́kẹ̀wé tí ń bẹ ń gbogbo kọ́tàsìkọ̀ kankankan wọ́n wá sókè àwọn ẹbẹ̀ látàárọ̀ orí nìkan lọ́yọ bọ́ ọba rìlíìsì ọwọ́ ọbọ̀nú ètò nù wípé ṣe ẹ̀rọ òórùn tẹ́ẹ̀fẹ́ gbọ́n gangan ẹ wá gbọ́ báyìí ṣe ní ẹni lọ́wọ́ fíyà jẹ èèyàn lẹ́ẹ̀ ti gbà pé bóò ni òṣè ní ikú ní tòótọ́ ìníbi tí ìyà ń tú ìyà tí ẹ̀wà ti wò pé àà sọ́jà àà èsì jọ wọ́n ní in tí tó gbogbo pàtàwò ti dọ̀pọ̀lọ̀ àwọn lámùkú kí ni káwọn ó ṣe fún oó tí ò fi ní kú oó ẹjí àṣẹlé ẹjí àṣẹlé ní tún wá ń takò làkáyè títí wá ṣẹ́rì tábọ̀ gbà mí bí ẹ ṣe rínú bí ẹ ṣe wá rí ah, ọkọ̀ ń bọ̀ látọ́nà èkó checking point ẹnìkankan ha kẹlẹ̀bẹ̀ ohun òwe wájú pé checking point mẹ́wájú sí àmì pé ọkọ̀ ọ̀tún gbẹ́kẹ̀lẹ̀dẹ̀ rìn díẹ̀ bẹ̀lẹ̀fẹ́fẹ́ àfipò lọba bọ́lẹ̀ wájú sọ́jà tí lọ́kọ̀ọ́dún ta ló tu kẹlẹ̀bẹ̀ yìí lẹ́yìn tí pẹ̀lú ọmọ ọgbọ́n ẹjọ́kùn tó ọlọ́ẹ̀ta jẹ́wọ́ ẹjọ́ ẹjọ́ àwọn omi ti sunkún bàbá àgbàlagbà wà wò pé àà yóò sáàdì ogun ìrìn bàbá kí mọ́ bẹ́ parọ́ sí bàbá ní èmi ni o ẹ̀yìn bàbá náà ní ọ̀nàbọ̀ bọ́lẹ̀ bàbá bọ́lẹ̀ complete ìsinmi ẹ̀rùn bàbá ọ̀nàbọ̀ bọ́ fìlà oníwọ́ bá gbádá oníwọ́ bọ́ ìtẹ́ọ̀lù mọ́bọ̀ singleti mọ́bọ̀ sókòtò ọwọ́ akù bọ́ksandi bàbá ó wá ní wọ́n máa fi ìdìrín láti wájú tó ń wáyé ó dúró bìkan fún ọlọ́kan wọ́n fi ìdìrín bọ̀ títí tí ìdí bàbá tó fi kún títí rẹ́ẹ̀dì pẹ̀lẹ̀jẹ́ ṣe ìbọn òpá gbàlagbà pé mbòrò fẹ́ náà lára wọn ṣe jẹ́ wò pé kí ni ẹjú kan yóò kù lọ ṣùgbọ́n kọ́ tí àná sí ẹ̀mọ̀ pé gbogbo tí ń ṣẹlẹ̀ yìí nígbàtẹ́ni tọ́kàngbò sí wọn tí ń bá kí wọn sí ẹ̀mọ̀ pé a rí sí pé á ah, ọ̀rọ̀ mẹ́mẹ́ tó tọ́ àtòótọ́ kọmọkùnmọ́ lọ ní gbogbo ìyà tí tún tóbi ní ẹ̀mí tiwa yóò ṣùgbọ́n káwà sọ pé àfẹ́ pínra wa pé ìkẹ́kẹ́ ń bẹ́nu Islam táwà ń dọwọ́ bò wallahi kò sí nígbàtẹ́ tí àfáwà pàfá tí wọ́n ròyìn àbúbákẹ̀rẹ̀ yẹn ni wá àbúlmù tó ń hàrọ́ tí lẹ̀ tí tẹ̀zíwà ìwọ náà ni bàbá ẹni ọlọ́run fọ́mà ìfọ̀mọ̀ tó lọ ń fẹ́nu ìmọ́ tó jẹ́ ìyàwó iṣẹ́ yìí ọdíjá ànáfin lórí ìfọ̀mọ̀ yẹn ọwọ́ sọ́tún nur wal furqan ó jákàbẹ̀ wà búlmù tó ń hàrọ́ tí wà búlmù رجالا بالنور والفرقان أكرم بعائشة الرضا من حرة أكرم بعائشة الرضا من حرة Thank hiya zawju khayril anbiya wa wa bikiru hiya zawju khayril anbiya wa bikiru wa arusu min jumlatin miswani wa arusu min jumlatin miswani wa arusu

bọ́bá sí wà a lè pé hadithu lè afaki akànnúmọ̀ títí lè kéwùbọ̀ lẹ́kọ̀ọ́ afẹ́lẹ̀ kó ń a sì fẹ́ fi kankan lẹ̀ ìṣẹ̀lẹ̀ irọ́ ńlá tó ju ọgbẹ́ ńlá lọ irọ́ kí ni o sẹ́kùn tí sọ fún wa pé ńlá sẹ́ ojú Ànábì wa sallallahu alaihi wasallam ìyàwó Aisha ni ó ní àjò tí ó lọ ogun ni wọ́n fẹ́ kó jà nábi bọ́nà ìbá sì fẹ́ travel àbọ̀fẹ́ lo ogun tó bá bùkátà kó mú ìyàwó kan lọ tàbùkàtà kúmú méjì lọ akọrọ a salawatu rabbi wa salamu alayhi bayna azwaji ànàbí ọba ṣe kúrọ́à kúrọ́à yìí ọmọdé àyà káàkì a sọ àwọn àkáàmù tó so mọ́ kí ń jẹ́ kúrọ́à òun ni ìwà bí wọ́n ṣe dá sí tí ò yí lórílẹ̀ ní sánmà in tó díjú fún wa ṣe bá mi lọ àmọ́ntọ́lọ ń kọ pé yóò rí bẹ́ẹ̀ káwà gbìyànjú pé kí ló lè fún wa mọ́ nǹkan yẹ tó kú tí nǹkan bá ti ṣẹlẹ̀ pa àṣíntọ́lọ ń fẹ́ sí rí ẹnìkan wọlé bí sọ́lẹ̀kọ́ pẹ̀lú ògbọ́lọ́run ẹnìkan lọ sọ fún mi wípé kí n bó ń fún àwọn èèyàn kan lówó ṣùgbọ́n kí wọ́n já àfà àti ẹjẹ́ ni ọlọ́run èlò wá ní 250 million naira kó wò fẹ́ ní kọ̀ọ̀kan kí wọ́n jẹ márùn ṣùgbọ́n lè kí ó lẹ́wà yìí ṣe márùn náà làwọn olùkọ́ mìíràn lélógún ó sì sọ lójú àwọn olùkọ́ náà bóò láti ṣe bẹ́ẹ̀ lọ́mọ aláwọ̀ pa ẹsẹ̀ dákun èmi fẹ́ kàmà náà yóò kú ọ̀run mi ó wá kù sí bẹ́yìn bá ṣe fẹ́ ṣe bọ́ bá sì gbé báàgì ilẹ̀

kò burú alìwàkílù ibi tọ́rọ̀ dédú èyí ọgbọ́n òní ká dá lórí ọ̀rọ̀ owó yìí a ń wo lọ́kàn yí balẹ̀ sí wọ́n ní sí lẹ́yìn àwọn ṣẹ́ǹṣẹ́ gbọ́ wọ́n ń wo lọ́kàn yí balẹ̀ sí àwọn olùpọ̀ tẹ́yìn náà mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ tọkàtọkà nínú ilé wọ́n ní ṣe bí márùn lẹ́ni yẹsọ ẹni kí n kẹ̀ mẹ́rin fún ilẹ́yìn ìlú àbí ṣé ọmọ ẹ̀kọ́ tó bá tí wọ́n ra wọn wọlé mọ̀lọ́wọ́sùn sáàsẹ̀rú àlà ibi táwọn ti ń kọjá bọ̀ sáàsẹ̀rú àlà ọ̀rọ̀ àárọ̀ yẹn náà mọ̀ ń ṣáwárọ̀ ọ̀gá sí ìwúlẹ̀ sọ tí àwọn sọ tí mọ̀ ń ṣáwárọ̀ ọ̀gá sí pé ìmọ̀ bá a ṣe fẹ́ à oríṣiríṣi ògiri abẹ́ tó bẹ́ ibá mẹ́ta lájókò pẹ̀lú iwájú ẹwọ́n méjì yẹ kú mímú àwọn àbúrò bọ́ ọmọ ẹbá ń pẹ́ àánẹ́kúnmùláhùn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bàìbáwí náà bàbá tó ń bọ̀ àwọn kan bọ̀ sílẹ̀ tí náà ni ayákùnlá mùdírí mo ń ronú sówó àárọ̀ yẹn o ọ̀nà tí ò fi ní fa ìjà o ronú sí ṣùgbọ́n ọlọ́run ti sọ orí kan fún a gbólóore wo nípa kátètè mọ́ ẹgbẹ́ ta mọ́ sọ ẹ́rì pé èèyàn mẹ́ta kan bẹ̀rù àwọn olùkọ́ lónìí wọ́n jèrè mo ní èrò níjà ah, ó ní ṣe bí ìjókòó tí ó dá dọ́là rẹ̀ àwọn olùkọ́ mẹ́ta kan bẹ̀lẹ́gbẹ̀ẹ́ yìí pọ̀ báwọn ń bẹ́m̀bẹ̀ o wọ́n bá tún mú fóònù náà ibá àjọ wà mẹ́ mi bàbá tí a wọ́bọ̀ bí o tí a wọ́bọ̀ àwa sọ̀lọ̀sọ́bọ̀ àwa ní a kọ́mọ́dà bí ábòsí ẹjá pé gbogbo yòókù ah! ibi àti ìsọ́lọ́ àfáwà gbàbádé lápẹ̀rẹ̀ ìṣàbà ní àmì ní kí ni ẹ̀mfà báyìí ẹ̀ra pépà ẹ̀kọ́ wọ́n tó iye ṣebí tàti lè yẹ olùkọ́ iye bá jẹ́ ẹ̀kọ́ 1 tó tàti ẹn bá ti mú 1 ọlẹ́tọ̀ ẹn mú 2 mẹ́gbẹ́ márùn lẹ́nfẹ́ ọlẹ́tọ̀ bọ́ bá sì wù yí ẹlẹ́gbẹ́ láti 15 tó 20 ẹn bá ti mú 15 ọlẹ́tọ̀ 16 ọlẹ́tọ̀ 16 tó 20 16 17 18 19 20 ẹgbẹ́ láti kó lọ́wọ́ tó lọ mọ́ wá tó wà 50 million mílọ̀tọ̀ ẹgbẹ́ láti sí ó sì rẹ̀ lẹ́mú láti 21 tó 25 ẹ ń bá ti mú àwọn nǹkan ẹ̀sìn ẹlẹ́gbọ́n mi èmi lọ́tọ́ sí ẹ̀kọ́ márùn ẹwà kọ́ ẹ̀ ọmọ ìyàtọ́ bọ́bọ́ sí ọlọ́pàá fọ́gà sí o ọmọ ìyàtọ́ bọ́bọ́ sí ọlọ́pàá fọ́gà sí o ọmọ ìyàtọ́ bọ́bọ́ ẹfì ẹfì yòókù sí ó ti sàdúrà inú ẹ̀ ti mọ́ tàbí èmi mọ́mú ẹ̀sìn kọ̀ yòókù bẹ́ẹ̀ wípé bóṣe wọ́n lọ́n ló pé o ọba ti múrò tó jáwò bóṣe wọ́n lọ́n ló pé ṣe kí èyí lẹ́bú bẹ̀ ah, ó ti wọ́n lọ́hun ìntà ń pè ní kúrá nìyẹn jẹmáà ta ni ó bu ẹlòmí ara yẹ̀ lọ́mọ̀ púpọ̀ ah ẹwọ́n wù jí wà lọ́kìlú mú ó yọgbọ̀n lẹ́gbẹ̀ẹ́ kan ọkọ̀ mí sì ní mi dí mú o nígbàtí abẹ́ra kí níyẹn ètò kúrò kí wọ́n bá wà mú sánmà ní ẹ ti mọ́wọ́ rẹ̀ lẹ́kùn tó múre toró mi mẹ́ sàtí wọ́n mọ̀ túnmọ̀ kúrí àtànàbí ìsìlá ni wọ́n yàwó rẹ̀ tọba ti fẹ́ lọ àjò àjò wá ní lọ tí ń kúrí ààrẹ ta hal waqta idin kanat nisa yùmùnáà àrúyàtì rìjálì làhúnnà áwọ̀dálíkà bá kọbla lè hijab bídùn láì tààlá ibi táàtì dúrónù tó ti wá di ọ̀la àwọ̀ àṣẹ́sẹ̀fẹ̀ máa bọ́nu mòdún díẹ̀ díẹ̀ jẹmọ́ mọ́ wá frí wa tí n bá ti ń sọ kankan lọ tí ò kí àṣíá pé bẹ́ẹ̀ ṣe fẹ́ gbébì ìkalẹ̀ ẹkẹfẹ́ ẹfẹ́ ẹrùn mọ́ ni hmm. mo frí ń tàn kí wọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ mi pẹ̀lú dáadáa kúrò wọ́ mi pẹ̀lú pé à ọ̀rọ̀ tẹ́ kán sí alìkíyàmù gbogbo wa ni o tí nǹkan bá ti ní ṣe ní ẹ̀sìn pẹ̀lú lé ànábì èèyàn lè sẹ́tọ́ sí lórí igbó o ààrẹ wọ́n balẹ̀ yóò balẹ̀ yóò túnmọ̀ ẹbẹ̀ lọ́hun tó àwọn mi sọ́nà o sàánú mi o ó sì lè ń kútọ́ tó dájà alẹ̀ tí èsì dà ẹnìkan sì bọ́lẹ̀ yìí ara ti ọgbà mọ́ pé irú ọ̀rọ̀ rẹ̀ ìfọ̀rọ̀ burúkú rẹ̀ microphone jábọ́dọ̀ gbà olóòdò tó kọ̀ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lẹ̀ mọ́ ni ní ìdámẹ́lẹ̀ àti iwájú àtẹ̀yìn àìmọ̀rọ̀ gbé kalẹ̀ ni báníyàn rẹ̀ bá da ọlọ́ni ó forí jọ mi yóò ṣùgbọ́n èyí tó wí ìtàyì ó ṣe é pọ̀ sódùmọ́nà mi náà lónìí ṣùgbọ́n tí gbogbo wa káà jẹ́ ẹrú fún ìtọ́dáwà yìí ó nífà ààlùn níma yorí bọ́ bá ṣe sí ọ́ tó bá ẹkọ́ pẹ́kọ́ yọ́nú síbẹ̀ oríire ọlọ́run sí ajẹ́jẹ́ o ìwọ̀lù yí ókè o ìwọ̀lù yí ilẹ̀ o gbogbo bí ayé ẹni kọ̀ọ̀kan wa ti dúdú sáwà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tá ń gbé ọlọ́run bá ní kàmẹ́lẹ̀ ẹ̀bẹ̀ o gbogbo bí ilé ayé ẹnìkọ̀kan wá ti fún àwọn náà gbé nǹkan wa táàrí fà táàrí yà kọ́fẹ̀ sí ọlọ́run dákun bá ní fẹ̀ntì rọrùn ní ìparíparí eh, ilé kí wá sí oríire tó pọ̀ oríire náà sì tún lékún sí eh, a ní àwọn tí wọ́n lọ sí hajj láti ilé kí inú wọn ni hajj pọ̀pọ̀ fún wa ọlọ́njọ́ jàre wọ́n dé lánàá sí Ìbàdàn ọlọ́run bá ní kíyèsí wọn bákan náà àbábdùn rahim ọlọ́run ọ̀gáníkì wọ́n dìde ẹ̀wọ́n dìde náà káàrí ẹ̀ bí o bá ṣe ń gbà tí ájì wa di ájì o ní pléènì ààjẹ́ pé tó wá níbi ọdún kejìlá tààtún ni àbábọ̀ àwọn bíọ̀ àtàwọn àti gbogbo ọmọ ìyá wa yòókù náà pàtá sí hajji wọn ní hajjan mabrura wa sa'yan mashkura wa dhanban maghfura wa amalan mutaqabbala káwà kílà rẹ̀ bẹ́yàn bá tàbí báyìí èyàn a máa kọ́ àwọn ẹjọ́ ìpìlẹ̀ rẹ̀ ń bẹ ẹ̀sìn sí àbámi lọ èṣù lòyí ó kèlọ̀ lóòdì tó fi di à ń ta tẹ́ǹtì ọtí ẹ̀bá lọ à ń ta tẹ́ǹtì à ń pe léré ẹni tí lẹ́fù tí ọ̀bá lè pe odidi eléré yóò pe dagboru màmá mi ní jẹ́ ìyá mi ní yọ̀jì olóòsèkúnlẹ̀ yóò tó pàwọ̀ lẹ́yìn ṣe wá rí bí ó ṣe ń kọta fún yọ̀ sí un ẹn tí ọ̀bá mọ̀ pẹ̀tà bá tàjòdè àmọ́ ṣe ìdúpẹ́ pẹ̀lú wàlímọ̀ ìkọ́ àwọn èèyàn lẹ́nu jọ normally ká pẹ̀rẹ̀ fọ́lọ̀ tàbára bá gbé bí ò gbé kálọ̀ rẹ̀ jákàṣẹ́ kákẹsẹ́ jẹ kápẹ́ agbára rẹ̀ ojú àwọn ará lé lọ àwọn alẹ́ alhamdulillah ó tún tàn débi àdúgbò alhamdulillah ó tún wá fẹ́ tí dọ́dọ̀ àwọn aráta alhamdulillah tí ó sì jẹ́ pé àmùlè sọ̀rọ̀ tí a bá ń jẹ lọ ọwọ́ lọ ọbọ̀ gẹ̀gẹ̀gbẹ̀ ọkọ̀ àṣàṣọ kọ̀ wà lọ bẹ́ẹ̀ náà ọba ẹ̀ pà lọ ìdùpẹ́ fọba kí ni o fọba dẹ́dà ni ọba kí ni lọ o súùtì náà lọ èyí a máa mú oyin dáadáa ní tré ẹgbẹ́ ìṣọ́sì ẹ̀dá kìtọ́ lọ ẹbá ń bí àwọn ọmọ ìyá wọ́n jọ kẹ́nìyàn kan mọ́là méjì o ṣe bàbá àti gbogbo oyin tó kọ́ bẹ̀ kẹ́nìyàn kan mọ́sẹ̀ kí ni o. ìka sì jù ká lọ ẹmẹ́kìka bọ́ orí ìka báyìí so ọlọ́run adúpẹ́ o adúpẹ́ o gbogbo ọdún tuntun láàjì ló wa ọlọ́run méjì ọba jẹ́ o gbogbo àwọn tá a tó fẹ́ lọ lóúnjẹ a lè lọ o gbogbo àwọn tó jẹ́ pé àjọ ń gbọ́ra náà báyìí tó ń kálukú náà ń jẹ̀ràn bẹ́ẹ̀ ọlọ́run dákun jọ hajj wá ṣe ni tó ti gbàdọ̀ wọ́n tó ti lọ yìí o àwọn tí wọ́n tún fẹ́ lọ tí wọ́n lọ ọlọ́run ṣe rọrùn bẹ́ẹ̀ o wọ́n ládàá ní kẹsì rẹ̀ ṣe rọrùn bẹ́ẹ̀ o wọ́n ládàá ní kẹsì rẹ̀ ṣe rọrùn bẹ́ẹ̀ o ọlọ́run ọba dẹ́dà à ń sọ eléyìí láti fi dúpẹ́ lọ́dọ̀ wọ ọba dẹ́dà wípé tó ọba mú wọn lẹ̀ lọ́hùn tí ó ní sàárè lọ́hùn a máa sọ wípé rahimahullah gọ́fàrọ̀lọ́lá ah, àti pé jọ́pẹ̀ ìgbà wọ́n ti ẹgbẹ̀rẹ̀ mọ̀ lábíyàn lẹ́jọ́ mọ̀ pé ṣe tẹ́lẹ̀bíyà ṣùgbọ́n lọ́wọ́ táìmù náà sísì wọ́n ti ti lékún ní bàdá ìdájú ń tọrẹ mi gígùn kéèyàn lè bá ara ṣe yọrí ṣe pẹ̀lú kòǹgí ọlọ́run ọba dẹ́dà mọ́fì gbowá lẹ́wọ̀ mọ́jì àtẹ́láyé gbangba alìkíámà mọ́tàyà ìwá lẹ́wọ̀ hakila haula wala quwwata إلا بالليل العظيم ربيع ربيع عليا ربيع ربيع عليا عيشة يا والنبي ربيع ربيع عليا ربيع ربيع عليا ربيع ربيع I am Jesus. Jesus. Jesus.